إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أتقفوا الله المستحق للحمد ọlọ́run tí ọlẹ́tọ̀ sí gbogbo ọpẹ́ ọpẹ́ àfẹnudá ní àfẹmídá àfaradá ọlọ́run nìkan ló lẹ́tọ̀ọ́ sí jẹ̀rí àlùmọ̀hárì. ọlọ́run tó ṣẹ̀dá ó sì ṣòfin ọlọ́run ọba yìí la dúpẹ́ fún. kátọ́rọ̀ ẹ̀kí ọlọ́run ọlọ́ ọlọ́run fànàbí ọlọ́run ìrẹsì ọlọ́run Muhammad sallallahu alayhi wa sallam. nígbà tá a fi kò mí kéré ṣáájú mo ti àwọn ọ̀gá òdo wa níkàlẹ̀ àwọn sheikh uh, alùsáàbù wọ́n yẹ ká ti máa sọ wọ́n ní àlìwá ẹ̀lì dùn gan. wọ́n yára àfi níbi kún báyìí. wọ́n yẹ ká máa fi àlìwá ẹ̀lì dùn kù. torí wọ́n ń pa àwọn míì ní bàbá wọ́n ti bàbá ṣùgbọ́n bàbá ni iṣẹ́ kan pàtàkì. torí gbogbo wa tí a sọ pé. à ń sagbájá ọlọ́run ni lẹ́yìn náà àwọn bàbá ni ọlọ́run tó kújà rí bàbá pẹ́. mo kí àwọn àna Fún ọwọ́ wọ aláàkọlù mánu olójídé sùn pé àwọn fún lọ́mọ àwọn tó ń ṣe dáadáa o ẹni tó wọ èèyàn sùn tó ní kéèyàn má sẹ́kùn lápọ̀n á ó ti dáadáa fún yẹn àkíyín kọ́lọ́kọ́lọ́ àkíyín. mo kí àwọn bàbá wa bàbá wa àgbà bàbá wa alhaji àgbà mi wọn lébi dé bàbá ọlọ́run dàbò jẹ́ pẹ́ lórí dáadáa. àdúrà tí mo ní kí ọkùnrin yẹn nígbà tí ń ṣàdúrà lẹ́sẹ̀ yẹn rìdíwáàs àyè ṣàdúrà pọ́nbélégbé ọlọ́run jẹ́ mi ogún ọlọ́run jẹ́ mi ogún bò ọlọ́run jẹ́ mi ogún lórí ìtẹ̀lé tọ́lọ́run ni bàbá ọlọ́run ni jẹ́ màá padà sí ibú. mo kí gbogbo aná ẹ̀ lápapọ̀. akókí ọ̀tọ̀ọ̀fẹ́yà lórí bọ́dé tó gba súnà ẹlòmíì ò bímọ báyìí ṣùgbọ́n àwòrò wẹrẹ ni wọ́n á ṣe lórí pé ọ̀wẹ̀lẹ̀ ọjà bídẹ̀ gbogbo àwọn ọmọ ti lo fún adágbé ìtẹ́jú mi kọ fún ìtẹ́jú àti méjì báyìí. ṣùgbọ́n kò wù mí láti sọ̀rọ̀ nígbà táwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ ń bẹ ń kalẹ̀ ṣùgbọ́n wọ́n yọ̀ǹda ọlọ́run ọba àlejò ọlá kí ó sì rọrùn. àwọn ah, àǹkalẹ̀ rẹpẹtẹ wọ́n á kí gbogbo adé lápapọ̀ bí assalamu alaikum warahmatullahi wabarakatuh. lọ́pọ̀lọpọ̀ gbà tá a bá wá fún ìdèyàwó báyìí èmi tá a máa ń gbé ilé lórí náà ni kákan máa sọ kílẹ̀ kan kan kílẹ̀ kan ìyàwó. ṣùgbọ́n ọ̀nà míì la gbé ìdánilẹ́kọ̀ọ́ wa yìí tọ̀ láàrin ogún ìṣẹ́jú yẹn. òun ni pé bí adéńjókòó wà lé mọ̀tòlá ọ̀rùn àpèjẹ ìgbéyàwó. bẹ́ẹ̀nẹ̀l áàf lukman olójúdé láàrin arákùnrin wa lukman olójúdé àti rọ̀kíyà. àbí ọlọ́run ọba subhanahu wa ọba ní fi ìbùkún sí i. ọlọ́run kó ọjọ́ lórí dáadáa báyìí kọ́ fi bínú ẹ̀ ọ̀ka. lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa ń ṣèyàwó náà báyìí ṣùgbọ́n kì í pẹ́ táwọn èèyàn fi máa ń túká. kódà ìyẹn gẹ́gẹ́ ó fẹ́ dé kó sú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àpá wa ọba pa pé ayé bá wọn ta kókó yìgì àwọn làwọn òjòkó bá di oúnjẹ náà wá sí nítorí èyí tó ń ṣe padà kí ni fà á. ó fẹ́ yẹ̀wò báyìí ní ọ̀pọ̀ ìmọ̀-akọrẹ ni sílẹ̀ tó wáyé láwùjọ wa yìí kí ló ń fà àti pé kí ni ojútùú ta máa wá sí. níbi tá a ti lè mú ọ̀rọ̀ ní pé kákọ́jí ọ̀rọ̀ yé wa wípé òfin tọ́wọ́ wọn bá gbéra nẹ́bí sọ́nà lọ́rọ̀ àlejò àlejò ọ̀sánlá ìkọrẹ ni sílẹ̀ ń bẹ́ ń gẹ́gẹ́ bí ìfẹ́rẹ́ ni ti wà ń ṣùgbọ́n ojútùú tó kẹ́yìn ló jẹ́ ìṣòro ló ṣáájú ojúbù tá a máa ń wá sí ìṣòro tó fi kóòrùn ló kẹ́yìn á ti gbá wọn gbé orí di o wọn ló lè ní pé yọ akàbí ọ̀dà ẹ̀jẹ̀ apin gàrí. ìwúlẹ̀ máa fi yé wa a ní àwọn ọ̀rọ̀ bíi mélòó kan láti ṣàlàyé léyìí fún wa wípé ojútùú tó kẹ́yìn ni kì í sì ń la máa fi bẹ̀rẹ̀ torí ta bá wà òjò wọn sìn ìkọrẹ nílẹ̀ náà ti pọ̀ ọ̀fẹ́ síbi tí ọ̀fẹ́ sí láyé ah. táwọn bá ń sọ sí nílẹ̀

ọ̀pá wa láti al-ishrati bayna ni bil ma'ruf wal ihsan ìbágbépọ̀ dáadáa láàrin lọ́kọ-láyà kọ́lẹ́ẹ̀dì tó máa ṣe dáadáa láàrin ara wọn. òun fà tábánikà lọ́wọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ a máa rí níbẹ̀ yìí pé ẹni tó jẹ́ ìyàwó ọlẹ́tọ̀ rẹ̀ nítorí pípẹ́ ntúkà kọ́ máa ṣẹlẹ̀ òun ló ń pè ní tọ́ra. lábẹ́ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ ìyàwó agbélé ọkọ jókòó òun ló ń pè ní alikọ́rọ̀. káàkiri ọlọ́wọ́ bá sùhánù sára sọ pé ọkọ nà kí ìwé òfin kún ná òun lè tabarọ̀ jìnnà tabarọ̀ jàmìjà ìgbélé ìyàtìlẹ̀ kó wùlà. nínú pípẹ́ ntúkà máa ṣẹlẹ̀ sísẹ́ ní àfihàn náà rẹ̀ ọkọ ẹ̀rí iná ni ìdàpọ̀ bí wọ́n ń ṣẹlẹ̀ láàrin Lukman àti rafi arai wọ́n lè yàn gbọ́dọ̀ fún dóńdó kó tún máa kígbe òtútù mọ́ iṣẹ́ ohun tí rafi àgbà kò ní kọ́ máa dáhùn lóòrèkóòrè lásìkò lásìkò nítorí pípẹ́ òtún ká máa ṣẹlẹ̀ nítorí pípẹ́ òtún ká máa ṣẹlẹ̀ láàrin lọ́kọ-láyà ṣeré àpàṣẹ kí ẹni tó bá jó obìnrin ọyàn kó lè máa ṣiṣẹ́ ilé náà ẹni tó lórí ìtọ́kọ ìyàwó lẹ̀ ọkọ ọlẹ́kọ̀ọ́ kọ́ lẹ̀ nítorí nǹkan kan nígbà tá a sọ fún wọn ní ti sẹ́lé mọ́ ọlọ́wọ̀n lè fọ́sọ́ ọlọ́wọ̀n lè dáná. sọ́dẹ̀ ti báwọn ẹni tó lórí jù lọ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí Asma bint Abi Bakr radiyallahu ta'ala anha Fatima Zahra radiyallahu ta'ala anha tó tún jọ máa nẹ́bi sallallahu alaihi wasallam ó ti gbogbo àwọn tẹ̀lé. nínú bíkẹ́rì àti a máa ń dúpẹ́ fún kéńkéńlé tó bá sọ̀dọ̀ ọkọ wa ni a máa ń ọsọ fọkọ ni ẹ̀rí pípọ̀ obìnrin mi kó tó di pọ́ ọkọ yóò jáde dáadáa yóò múra dáadáa wọn lọ́ bá ti wọlé ọkọ tán àdánwò gbogbo aṣọ àlùbọ́sà aṣọ tòmátò òun ni ọ̀rọ̀ àwà ọrùn rẹ̀. nítorí má ṣẹ̀rí wípé ọgbọ́n kò gbọ́dọ̀ kó sùn dáadáa ọkọ ẹ̀. ẹ̀rí ẹ̀rí kí wọ́n sọ fún wa wípé òfin ẹ̀sìn tá nẹ́bì mú wa sallallahu alaihi wa alihi wa sallam ìkọrẹ ẹni sílẹ̀ ojútùú tó kẹ́yìn ló jẹ́ ìsì yẹn la máa fi bẹ̀rẹ̀. asọ̀pẹ̀sẹ̀rí apàṣẹ ọkọ èyí tí àdáàbò lukman ti bẹ̀rẹ̀ látọ̀rí sọ̀dáàkì tó san àtìlẹ́wọ́jọ́ máa ná bí agbélé ni ajẹun ni àwọn tán ni. nínú ìbákípọ̀ dáadáa ti ṣẹ̀dí àpapọ̀ láṣẹ òun kọ́ máa ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú obìnrin. bàbá jùlọ bí orun lukman ní ti lukman ọ̀lẹ́ ta fi ní kọjú orí sí ọ̀fíà. bóyá ti máa ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pípẹ́ nkúta máa ń ṣẹlẹ̀ ṣẹlẹ̀ àdékìní ọ̀pá àtẹ́tẹ́ ìbágbépọ̀ dáadáa kọ́ máa ń ṣẹlẹ̀ kí yẹn kọ́ lẹ́kọ̀ọ́ kí yẹn máa ṣàmójúkò kí yẹn máa kó gbogbo sí. ọ̀gá ìsọ pé ṣùgbọ́n lólu yìí rẹ̀ ni kí máa ń ẹ̀rí bóbìnrin ti ń sọ̀tọ̀ fún kí sọ̀tọ̀ fún. bí sọ. kama gbàgbé tí wọ́n sọ fún wa wípé òfin ẹ̀sìn tá nẹ́bí mu wa sallallahu alayhi wa alihi ìkọ́ rẹ ní sílẹ̀ ńbẹ́ńbẹ́ ṣùgbọ́n ojú tuntun kẹ́yìn ni. nítorí ẹni tẹ̀lé àtúnṣe wá pé tí wàhálà bá ń ṣẹlẹ̀ àwọn àtẹnu bá àìgbọ́ ẹni yóò tí àìgbọ́n rẹ níye bá fẹ́ ṣẹlẹ̀ wá àtìlẹ́ yìí ó ti fóbìnrin o. Nbẹ̀ láti rí pé sẹ̀rí àti ẹ̀kọ́ rẹ nílẹ̀ kì í ṣe bí irúgbó ṣe jẹ́ pẹ̀lú abẹ́ bá ṣe rédíò báyìí lójoojúmọ́ ẹnìkan tó bílẹ̀ kan wọ́n tún àwọn ẹnìkan ká bẹ́ẹ̀sì nírọ̀lẹ́ bẹ́ẹ̀sì láàárọ̀ wọ́n tún ká wọ́n tún ká lẹ̀ wọ́n ní wọ́n tún ká mi ẹ̀rí nítorí káwọn nǹkan yìí máa tẹ̀lẹ̀ tẹ̀lé àtúntò gbogbooro pé ìwójútu sí àìgbọ́ra ẹni yé lọ́kọ́láyà wà sílé yẹn bí bẹ̀rẹ̀ ètè máa lọ lẹ́yìn. ẹ̀rí kọ́mọ wa sánà sálábọ̀ yìí pé wọ́n lẹ́ẹ̀dì sọ̀kọ̀ fún ẹnu tó ga wọ́n. àwọn obìnrin tẹ́ ẹ bá ń páyà pé wọ́n fẹ́ jáde kó inú tẹ̀ láti ẹyin fáyidò wọ́n. ètè máa lọ lẹ́yìn ló bẹ̀rẹ̀. ẹ̀ ti kìlọ̀ fún ẹ ti wá àti fún ọ tó o bá mọ wá àti ṣe lọ́mbà wá fún àkọ́kọ́ ti wá àti

ìmọ̀lá bá tún yóò tún máa kòkòrò òórùn gbọ́ bá tún dalẹ̀. a obìnrin ò ní gbọ́ ohun tó ń bímọ. ìwọ tó lọ́n bá yẹn tó lè àwọn òdìdá. kí ni nínú ẹlẹ́mi rẹ̀ ó ti ṣe bí ẹni tí ò sí lẹ́mi ẹ̀. wá náà sínú àlọ́ ọjà. tún kejì nìyẹn ọlọ́dẹ wa sọ pé wá sọ ìkẹta nìyẹn. tó onígbà rẹ̀ nǹkan sóúnjẹ ni àwọn ni ọ̀dà kì yàrá sálánsálà yẹ fẹ dọ́nbán wọ́n yọ ọmọ báwọn ẹ̀mí kí ní ìlú máa dé ní sùdà. gbogbo ilé ìpátá ṣẹ̀rí àti gbogbo àwọn ìṣesí yìí kalẹ̀ kí pẹ̀ǹtù kábọ́ máa ń tẹ̀lẹ̀ láàrin lọ́kọ-láyà. ọdún sọ títí pé ẹsẹ̀ tó wá bá wọn yanjú ẹ̀ títí wọ́n ní rọrùn àwọn ọ̀tá gbà ní ọdẹ lọ mú hákàmù wá. kára sojú kan ọgbọ́n yékéyéké nínú ìdílé ọkọ àti ìdílé ìyàwó èmi wọn bá dẹ̀ ti sọ̀rọ̀ sí lọ́rọ̀ lọ́rọ̀ parí sí tí wọ́n bá ti ní òun ta rí sọ̀rọ̀ yìí òun ni pé kọ́ túká kọ́ túká náà rí ẹ̀rí ẹ̀rí pa sọ fún wa yìí pé ìkan nílẹ̀ lórí bó ti pọ̀ láwùjọ wa yìí kìí ṣe ohun tó bójú mu àti pé kìí ṣe pé kan rẹ nílẹ̀ ọ̀bá tẹ̀lé àwọn ọ̀bá tẹ̀lé àwọn ìmọ̀ ojúbù tó kẹ́yìn nítorí kóbi lè má rọrùn fún wa láti máa kọ́ra wálẹ̀ gbogbo ìgbà ede sọ pé téèyàn bá tún fẹ́ kó obìnrin lẹ̀ má kọ́ ọ lẹ̀ bá ń sàlejò lọ́wọ́ ọlọ́tẹ̀ bímọ ni má tún kọ́ ọ lẹ̀ ọba ti súnmọ́ ó tètè kó yín wà lára ẹ̀ ìgbà tí ọba ti bímọ inú rẹ̀ ó ti ẹ̀rí àti pé nìyẹn kó obìnrin má sọ ọyá lọ ẹ̀rí yóò mọ̀ra àkọ́kọ́ yóò mọ̀ra lẹ́ẹ̀kejì níbi àlejò tí ń ṣe ẹ̀kẹta O súnmọ́ fọlọ́wọ́n ọba àlekẹ́lá ó ti rọ ẹ̀mí wa gbogbo àwọn wa ẹ̀rí kí wọ́n sọ fún wa wípé nù ojútùú tó ti wá ń láwùjọ wa yìí kí ń fà á kejì a sọ ni pé àtọ́kójútùú tó kẹ́yìn ni sẹ̀ríà sì dènà ẹ̀kọ́ máa wáyé pẹ̀lú àwọn kẹta sọ kí ni wá ni mo ti ń fà gẹ́gẹ́ o tí kọrẹ nílẹ̀ tí wá ń pọ̀ láwùjọ tó di tọrọ kọ́ kálé báyìí. alákọ̀ọ́kọ́ inú ẹ̀ òun ni kí ni ọ̀tí àjílò fi ti yára ìzọ́ọ̀jù àwọn ìzọ́ọ̀jà yìí ẹ̀rí ìmọ̀ akẹ́kọ̀ọ́ yẹn ẹlòmíì ọbẹ̀ fẹ́yàwó òní ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹlòmíì olóńgbẹ̀lúngbẹ̀ òun ọ̀dẹ̀ máa fi omi òní ti pẹ̀lẹ́pẹ̀lú ẹ̀ ẹlòmíì ọdẹ àníkè sá ti fa àfa náà ní sá àfa àti àfa yàtọ̀ sá àfa àwọn àfa dáadáa kẹ́ wọ́n wà ń kalẹ̀ àwọn àfa jagunjagun mi ń bẹ o ẹlẹ́wọ̀n kì í sá ti fa àfa náà sá ní sá àfa yìí náà sá ní ọba àjẹ àfa jagunjagun afafako famọ́ra ẹ̀rí àníṣọ̀sẹ́lẹ̀ ọ̀sán báyìí ti fún ìjàpè náà ta wọ́n máa ń fẹ́ bìnrin nítorí nǹkan rẹ̀ wọ́n lè fẹ́ nítorí kó ní dúkìá wọ́n lè fẹ́ nítorí kó lẹ́wà wọ́n lè fẹ́ nítorí kó ní rẹ̀ wọ́n lè fẹ́ nítorí kó lẹ́sìn àníṣọ̀sẹ́lẹ̀ bí dáa ti tì. ẹni tó lẹ́sìn ni kí wọ́n yẹn ń tiẹ̀ sẹ́ni bá tiẹ̀ dáa kọ́ máa fọwọ́ bolẹ̀ ẹ̀rí. ó yẹ kí inú kẹsí ń fa ìkọrẹ nílẹ̀ tó fi pọ̀ láwùjọ wa ìkẹ́jú yẹn lẹ́lẹ̀. èmi mọ̀tá ti ṣe tán kí ẹ wo ara mi ò tiẹ̀ gbé mọ́ ìyìn tiẹ̀ ìyìn tiẹ̀ mọ̀ títẹ̀ ẹni ń ṣe mí rárá mo sì ní wọ́n lè fa wọ́n ní wọ́n lè fa àti kí n sá lọ wọ́n mi. ọ̀sán múra kẹ̀kẹ́ kẹ́ kọ́ sáà tì í náà ẹ̀rí ó lè fa wàhálà o fúlàní sọ̀tàlá ń sọ fáwọn ẹni tọmọbìnrin bẹ lọ́dọ̀ ọ̀wọ́ náà gbégbé ìdá ẹ̀tẹ́gùn mọ́ntàn bọ́ọ̀nà dínà hu ọ̀kọ́lùkọ́hù nínú ìwáyà mi gẹ́gẹ́ bí sẹ́fì ní dáàbò rahimahullah ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wọ́n á máa nẹ́ta tọ́ba ti wá báyìí wípé ẹni tó ti fi ẹyọ́nu sẹ́sìn rẹ̀ sẹ́ni yìí lẹ́sìn ó dẹ̀ sì níwà sẹ́fì ní báàbò wọ́n fìdí ẹ̀ yẹn dẹ̀ ní gbà fipá ń bẹ fún aṣọ àmánà lára obìnrin ọdún ìlú ẹ̀fọ́ ọmọkùnrin. tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ṣẹ́gun fitna wàhálà máa ṣe kí ni o ó máa ṣẹlẹ̀ ọ̀fàṣàdùn àtìbàjẹ́ tó kí ni o tó kẹnu. nínú okùnfà tó ń fa ìkọrẹ nílẹ̀ tó fi pọ̀ láwùjọ wa òun ni máa pa ìmọ̀ nàzàrà ti kéèyàn wo mi ǹjẹ́ làárọ̀ yìí kàn sáàrù lẹ́nìkan bá ń pè mí ní orí fóònù pé ìwọ mẹ́ẹ̀. tẹ̀sí hàrà lọ sáájú ni ike ìyẹn fẹ́ wá ẹ̀sà ọlọ́run lórí àlámọ̀rí pé ẹ fẹ́yàwó àbí kí ó ti kọ́kọ́ lọ wo bí ah! mo ní àwọn àbá mi mọ wa ngbé wọn lọ sáájú sáájú ni ah! wọn lọ wo ni o kọ́gẹ́ ní rẹ̀ dáadáa báyìí kọ́dà bó mi yóò dùn ó ti bò nítorí àwọn ẹni tó wọn máa dá fìdí náà rẹ̀ láwùjọ ẹni bá dẹ̀ mọ̀ fóun fẹ́ wàá sọ wà léyìí ẹ̀ lọ alákòóso ẹ̀ ó sì kẹ́nìyàn wò dáadáa kì í ṣe wíwò pé mo kẹ̀rí fírí kí lọ́wọ́ gbogbo àwọn gúrùbù wọ́n kẹ́kọ̀ọ́ lára àwọn ọ̀sán àbàdà níjọ́ tí ń ṣe ìyàwó kejì wọ́n gbá wọn wá tó tóbi lálábàtú bẹ́ẹ̀ ó gbé e kalẹ̀ ẹjọ́ ní ìgbàgbé níjọ́ yẹn náà èmi ti tì mú wọ́n ní gbogbo ọgbọ́n téèyàn lè téèyàn lè dá ń bẹ tẹ́nìyàn ó fi wà ṣááfì pẹ̀lú nẹ́sìlá rẹ̀ tí ó fi tẹ́ lọ́rùn dáadáa. àwọn ni pé lágbájá o àwọn náà ní náà mọ̀ ń bọ̀ wá àbúmi o ọdẹ báyìí bá ń bomi wá omi nìgbé sínú ike o sì máa kó kọ́ọ̀bù náà bọ̀ pé ọya sílé yìí tó dáadáa ọmọ ìyẹn rí pọ́nmọ́ ọya lọ sí inú padà lọ sí inú lọ sí inú padà wá. ọdún lé padà tó ti gbọ́n dáadáa ọyá máa rọ mi ya nígbàgbọ́ ọyá kú eléyìí ó ti kú tó tí ọ̀gá fi pẹ́ bí ó fi táwọn ẹ̀ ó fi farabalẹ̀ lọ sí ń bọ̀ ẹ ni láwọn tó fi gbóhùn dáadáa ẹ ẹ wá ń lọ́wọ́ báyìí ọkàn ni ní di ah, o fẹ́ wọn bá jí bí ẹni tó sọ

lóòótọ́ ọmọkébìnrin yóò sọ fún aláṣẹ mùmí níjọ́ yẹn ni pé àti ìbá ti pa ẹ jẹ ni ẹ bá gba ìgbà lónìí. ń ká mi ó ní ni kí n dáadáa ni. àdínú yẹn lè ní lára obìnrin tọ́kẹ́yìn ọba ọba ti gẹ́rẹ́ ní rẹ̀ ọ́ làlàyé ọba ti ọmọ ní ti rẹ̀ ká sọ kó ọmọ bó ṣe pé ọmọ yóò jẹ ọmọ ewu tó lẹ́yìn ìgbà tó ti wọlé sí náà. sọ nínú nǹkan tí ń fa ìkọrẹ nílẹ̀ ìkan àìwò ní dáadáa bẹ́ẹ̀ sọ kan bá fẹ́ fẹ́yàwó tó nígbà láàyè àti wò ó tí ó fi gẹ́ẹ́ ní ohun tí ó sọ fún hmm, tí ń fẹ́ gẹ́gẹ́ ni. ọkọkùnrin mi ń bẹ ọláyè kì í sàdánwò ó di wàhálà kátètè bẹ fún ọkùnrin mi ń bẹ̀bẹ̀ pé méjèèjì ọyẹ kóun lè gan ẹni rẹ̀ nígbà wá di káàtó gbogbo ẹ̀ tó gbọ́ sí ẹ̀yìn òrí kankan ẹ mọ̀ pé sí àtọ̀ pé sọ fún gbogbo ẹ mọ̀ fáwọn kan gbogbo ẹ̀ ní ti tó àti ìgbàsẹ̀ yẹn àdánwò dé pẹ̀lú gbogbo ẹ̀ ẹ kọ́ máa ka gbogbo ẹ̀ ẹ̀rí nínú kẹ́tí ń fa ọ̀pọ̀ nílẹ̀ àwọn kan máa ń fi pa pa ọmọbìnrin ebi mi mo bí ọmọbìnrin mi ẹyin ti ta bá bá bá pa pọ̀ kó lè tọmọ lọ́rùn. ìyẹn náà máa padà ń tẹ̀lẹ̀ tọmọ yẹn ó padà lọ agbára pé òun ó kó bẹ́ẹ̀ ogún wù mí tẹ́lẹ̀ bàbá mi lọ pọ́ọ̀tù. ẹni téèyàn lè sọ pé èèyàn fà kọ òun lọ́mọ tí ò ti bàlágà. bẹ̀jà wọn máa wọn ti gbọ́ wọn wo bíìmù wọn wo bẹ̀ wọn gbé sórí fóònù wọn ti dáhùn sàwọ. ẹ̀jẹ̀ kájé àyìnbáyọ ọlọ́mọbìnrin yẹn náà ń fa ìkọrẹ nílẹ̀ inú ẹ̀rẹ́ làbò sí kóbìnrin ní dúkìá kágbá lọ́wọ́ rẹ̀ inú ẹ̀rẹ́ làbò sí mọ̀rọ̀ bí àdáfọlùkù máa fò síyàwó lé ọ̀ní kó ti pé kíyàwó tó bí méjì àbẹ́yọkẹ́ ńlé tẹ́lẹ̀ kéèyàn bí ti kẹta kéèyàn bá ti dédé láàrin wọn nínú ẹ̀rẹ́ ni kóbìnrin kọ́ máa ti kí ni kọ́ máa sojú sí rẹ̀ ńlé orí pásítọ̀ mi ti ń tó nínú ẹ̀rẹ́ ni kí obìnrin máa lo dúkìá kọ́ máa lò ńlòkulò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ẹ̀ náà ni kó ti bá àwọn ọmọlẹ́bí ọ̀kẹ́ ńlá àwọn ìyàwó àbọ́kọ wọ́n ń tojú bọ kí ni ń ṣẹlẹ̀ láàrin lọ́kọláya ìyẹn náà máa ń fa ọbẹ̀ ntúka ẹ̀rí gbogbo àwọn nǹkan wọ̀nyí ojútùú wò láwa wà sí. àkọ́kọ́ ńbẹ̀ òun ni pé ká máa wò wà tó bẹ́ẹ̀ sì mú ojútùú àkọ́kọ́ nìyẹn. anáyọ̀ sallallahu alaihi wasallam ó ní khairukum khairukum li ahli ẹni tó lóore jù nínú ilẹ̀ tó bá ń tẹ̀lé rẹ tó ń tẹ̀lé dáadáa bó ti tọ́ bó ti yẹ táwọn ará ilé ẹ̀ wàhálà kẹ́yìn tó lè àhẹ̀rẹ̀ inú ni wáyà mi lè ní sáàyè. èmi dẹ̀sí níyì mo lóore lẹ́nu tó máa ń tẹ̀lé dáadáa sára ilé. ní ojútùú ta lè wá sí wàhálà ọkùnfà ìkọrẹ nílẹ̀ tó ń pọ̀ yìí tó ń jẹ́ lemọ́lemọ́ yìí òun ká máa bóbìnrin gbé dáadáa. kọ́kọ́ mọ́ra rẹ̀ lọ́kọ kíyàwó ilẹ̀ tọ́tẹ́ ní kọ̀ọ̀kan gbọ́dọ̀ máa ṣe. bákan náà ká máa ní àmójúkú níbi àti ètò kí wọ́n máa wáyé lẹ́gbẹ̀ẹ́ kìíní àtẹ̀gbẹ́ kejì ọlọ́run ọba nìkan ló pè. pàápàá jùlọ obìnrin àdìgbọ́dọ̀ máa retí ìdínkù lọ́dọ̀ wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ìyá wọn wà bí wọ́n ti wáyé. bí wọ́n ti jẹ́ ìyá fún wa tó àwọn akẹ́kọ̀ọ́ bíi lọ́mọ máa ń rí kùdìẹ̀kùdìẹ lára wọn. ẹ wá ògbà báwa dàgbà táǹtẹ̀ nílà káyì táwa ń rí kùdìẹ̀kùdìẹ lára àwọn ìyá wa ẹ dákun kí làwọn bàbá wa wà rẹ látijọ́ yìí wọ́n fi ẹ̀kọ́ obìnrin ẹni tó fi àṣìṣe rẹ̀ wọ́n máa jẹ́ lemọ́lemọ́ wọn lọ́sọ̀ fẹ́ láti fi wá sàkíyèsí pé láàyè fọ́rọ́gbọ́ mọ́mínú mọ́mínà kẹ́ni tó jẹ́ ọkọ ìyàwó kọ́ máa he di ìyàwó rẹ̀ tó nígbàgbọ́ lódodo ìǹkẹ́rì hàmí ni àfọlùkọ́ tó bá he di ìwà kẹ́lá rẹ̀ rọ́ọ̀dì yàmí ni ákàrù yọ̀dẹ̀ yọ̀lú sí mi ní ara rẹ̀ ẹ̀rí nínú ojútùú táwa sí ìkọrẹ nílẹ̀ tó pọ̀ láwùjọ àsopọ̀ tí ń wáyé láàrin Lukman àti rọ̀bíyà yìí ọlọ́mọ ajé pẹ̀lú fún káwọn wọ̀ ọ́ ọlọ́run jẹ́ ọmọ àdùn ó ní gbọ́ngbọ́n ló kọ́ ládùn ló o ẹ̀rí òun ní sí ló kọ́ láyà wa a gbọ́dọ̀ máa ronú sí kí ni ó gbẹ̀yìn ìkọ̀rẹ́ nílẹ̀ ohun tó máa gbẹ̀yìn rẹ̀ nínú ohun tó máa gbẹ̀yìn rẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ nídìí àlòfún títún ní o gbogbo yẹn kó máa jọ àfáwájá rẹ̀ àwọn àjẹbí ọdẹ ní ọdí ọlọtẹ lánàá àwọn ẹlẹ́dẹ̀ sì níbi pàtàkì tí wọ́n fi fábí ilé kọ. gbogbo yẹn kó dẹ̀ lè dín ìdí pàtàkì yẹn. ẹni tó ń gbà sí afọ àjẹbí sọ fún àwọn fẹ́yàwó. ihun tá a nẹ́bí ń bi léèrè ni wípé tí ọmọge lọ fẹ́ ni àbábílékọ àbáni bẹ́ẹ̀ ni abilékọ ni. òṣìṣẹ́ ọlọ́run rò pé hàlàbíkìrà àwọn bàbá wọn wà ń kalẹ̀ ń pa lógọ̀ yìí hàlàbíkìrà tàdídùú èé wá sí ọ tí wọ́n ọ̀rọ̀ ọmọ ti fẹ́ ẹ wọ ọ̀rọ̀ yẹn kìí ṣe pé gbọ́dọ̀ bí bá bilé pa ní kọ́ máa fẹ́ ooo torí nínú àwọn obìnrin bíi mọ́kànlá ti ń bẹ bá nẹ́bí anẹ́bí nìkan ló lè fẹ́yàwó bí ọ̀pọ̀ tó bẹ́ẹ̀ má sọ pé bí ẹni gbogbo ẹni tún náà nẹ́bí agbọ́dọ̀ máa tẹ̀lé ní mọ́kànlá rẹ̀ lánàbí fẹ́ bẹ́ẹ̀ nìkan bíi fẹ́ mọ́kànlá ọ̀dọ̀dà rẹ̀ kì í sọ ọmọlẹ́yìn anẹ́bí mọ́ nítorí pàǹdẹ́bì ti là á mọ́lẹ̀ yìí pé irun tó jẹ́ ẹ̀tọ́ tiwọn tí wọ́n lè fẹ́ mẹ́rin náà ni àníkàn sálánlẹ́ ni bẹ́ẹ̀ fi rẹ̀ ẹjọ́ oríkọ̀jọ́ wa afáwọn àdùnnú máàlì kan di ọlọ́ta láàlú nínú fatawa làákídà lèlèmánì lùsẹ̀mí rahmanullah ta'ala wọ́n là mọ́lẹ̀ yìí ké agbára tí ń bẹ fún ìjọ ọlọ́run nípa agbára ìbálò tọkùnrin máa ń bóbìnrin lò agbára ọkùnrin tí ń bí tó gbádùn táàkì níbi lára rẹ̀ bí nìkan tó máa sọ pé ànẹ́bí fẹ́ ìlẹ́hùn ó rí pátá ẹ̀ tó ti pọ̀ ó ti ṣe kéde ó ti sẹ́kù ṣùgbọ́n tí mẹ́rin mẹ́rin tí wọ́n bí paralẹ̀ fún ọ aláhi ọ̀n àbúbẹ̀ èyí tó súnmọ́ ní gọ́ńtàrọ̀ ọ̀rọ̀ kẹ́ wọ́n fẹ́ wá kí wa lẹ́lọ́dọ̀ inú òtòjọ́ mẹ́ta ìsàlù ọ̀rọ̀ tẹ̀rẹ̀ ọ̀làgbára jù bẹ́ẹ̀ lọ. so nípa bẹ́ẹ̀ nínú ojútùú táwọn wa títí kọrẹ nílẹ̀ tí òbí ni máa wáyé láwùjọ wa òun náà kí yẹn máa ronú sí kí ni ó gbẹ̀yìn kọrẹ nílẹ̀ torí pípọ̀ àwọn obìnrin mí nìyí ti tó ń wo ojú yìí lọ ẹ pípọ̀ nù wọn wọ́n padà sẹ́kùn sí wọn lọ́kọ̀ kẹlẹ́ o. sọ́wọ́n èèyàn wọn ò nídìí àlòpàtì lọ́pọ̀lọpọ̀ gbà wípé ẹnìkan tó ti ṣiṣẹ́ lára ẹ̀ ṣiṣẹ́ lára ẹ̀ àwọn àgbàgbé pàtì kan fún mi wà máa wá yẹn ìrírí yẹn kò ní lójú tù kò ní máa gbajú tó ọ̀pọ̀ yẹn ní ìsábà fẹ́ nídìí ẹ̀. kì í ṣe pé ọ̀tọ̀nẹ̀ láti fẹ́ abilékọ o náà látọ̀ bá lọ́sọ̀ sábà fún jálòkè ó ti jẹ́ bá ọ̀pọ̀ ọmọge tọ́ máa bá ṣeré tóun ẹ̀dá kun ẹ̀wọ́ á ní gbogbo kálákálá yìí nígbà tẹ́ tún ní ń jó tòtò wá ẹ̀tún ní kí n tún dẹ́mi kí n ju ẹyin sówẹ́ẹ̀lì èwo ní gbogbo ọ̀rá mi báyìí tòtò rágbà lágbà ni. bẹ̀sẹ̀ ọmọdé ẹ̀jọ̀ máa dán wẹ́kẹ̀ alùpùpù sá lọ pé tó dán àkíkò ha tó dán àkíkò ha ẹ̀jọ̀ máa dẹ́rin ọ̀rẹ́ ọ̀wẹ́kẹ̀ para yín kí ìrọ̀lẹ́ òwò ní nígbà tí àgbàlagbọ̀ ní nídìí gbogbo nǹkan bẹ́ẹ̀ ni. ni wípé ìyá wọn fi àwọn ọmọ ọlẹ̀ wọn ti wá jáde láyé alẹ́ ti gẹ̀ẹ́sì kọ́ wá sẹ́ni tí wọ́n tọ́jú rẹ̀ tó ẹni tó bá jáde lé kọ́ náà tó bá wọn fàbí lé ká ronú nípa pé kí ni ó gbẹ̀yìn ìkọrẹ nílẹ̀ òun lẹ́ni pé yẹn ọ̀sẹ̀ fún ìyẹn lè má rọ̀ kan fẹ́ mọ́ ìyẹn lè má rọ̀ kan fẹ́ àsìkò mi ti tó wọ́n sì ti mọ̀ wá bá máa ń sásìkò púpọ̀ jù níparí tọ́wá ẹgbẹ́ hadith kan lọ lálàáfíà ni àbáníkálò wọ́n gbajúmọ̀ láwùjọ wa ìpè abghadu al-halal ila Allah àtọ́lá ìtúbà di ìyàn lálàáfíà rárá pé aláàdé tọ́lọ́ ń kórìíra jù lọ́dọ̀ rẹ̀ òun ni ìkọrẹ́ nílẹ̀ ṣùgbọ́n lálàáfíà náà tọ́ba lálàáfíà ni òun làbá fi tẹ̀rí àdéhùn àyìn fún ni lọ́dọ̀ àwọn àbá wa ìmílé ẹja sọ́ra ká mú òfin ọlọ́run ìlànà tá nẹ́bí fi wálé abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala láàrin aláàbò lukman àtọ̀rọ̀fẹ́yà irú àdúrà tá nàbí máa ń ṣe ìfi dára sọ̀rọ̀ àbúlẹ́kẹ́ ọba àrùkà àlékà ọjọ́ máa rẹ̀ nínú wọn fi xẹ́yìrì hàdà ọ̀sọ̀rọ̀ ọba wàsálàm ọba àrùkà muhammadu wa alayhi wa sallam ajma'in. Allahu akbar.